الحمد لله رب العالمين فاطر السماوات والأرضين له الملك وله الحمد وهو على كل شيء قدير نحمده على ما أسبغ علينا من النعم ظاهرة وباطنة ونشكره على ما فضلنا على كثير من عباده تفضيلا والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان وعلينا معهم إلى يوم الدين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìtẹ̀síwájú èyí tí ó kó ìdúpẹ́ tó pọ̀ fún olúwa wa sínú ẹ̀yìn ọba Allah àtọ́pẹ́ àtẹ̀yìn tolúwa ní ṣe àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ìgẹ̀ fújíṣẹ́ ńlá Muhammad salawatullah wa salamu alayhi àwọn ará ilé ẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ tí gbogbo àwọn ẹni rí wọ́n ti lọ tàwọn tó ṣẹ́kù àbí mọ́sàdáwà náà kọ́ máwọn ẹni rí. ترى ومعارج القبول بشرح سلم الوصول هنا علي يتم ويلوري لاروي gẹ́gẹ́ àkíyèsí òní ni àṣùbà jimá gbogbo iṣẹ́ olóore tí ń bẹ lọ́jọ́ òní ọlọ́mọ́sá fi wá ṣe kóńgẹ́ rẹ̀ kó sì gbà níjọsìn fún wa ọjọ́ ńlá ọjọ́ tó tóbi nínú àwọn ọjọ́ ọ̀sẹ̀ gbogbo pẹ́pẹ́ ń fúrú èyí tí òjíṣẹ́ ńlá Muhammad tó ṣe lófin ní ọjọ́ òní nínú àwọn iṣẹ́ rí lọ́mọsáfìrọ̀ wá lọ́rùn kó gbà níjọsìn fún wa. bẹ̀rẹ̀ látòrí àṣùbà àtòní àṣùbà àtòní ó yàtọ̀ nínú gbogbo wákàtí márùn-ún tí èèyàn kí ní ipò ọ̀sẹ̀ èèyàn bá fi kí àṣùbà ọjọ́ Jímọ̀ ní jàmá òun ló lóore jù nínú gbogbo wákàtí wákàtí tí yẹn máa ń kí ní ọ̀sẹ̀ yìí pọ̀ adúpẹ́ fún ọba Allah lórí eléyìí ọlọ́mọṣàgbà níjọsìn fún wa ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ olùmọ́wá òun náà ni àlàyé àwọn ẹ̀ṣẹ̀ orin èyí tó ti síwájú. wọ́n ṣàlàyé ẹ̀ṣẹ̀ orin alákọ̀ọ́kọ́ tí wọ́n ní wà báájú هذا رسله قد أرسل لهم وبالحق الكتاب أنزلا وبالكتاب وبالحق الكتاب أنزلا المواني وبعد هذا لن أي الميثاق الذي أخذه عليهم في ظهر أبيهم ثم فطرهم وجبلهم على الإقرار به وخلقهم شاهدين به رسله بإسكان السين رسله للوزن مفعول أرسل مقدم قد أرسل إلى آخره أي إليه وبالحق متعلق بأنزل أي بدين الحق ntí olùmọ̀wáfẹ́ká gbọ́yé níbi ẹ̀ṣẹ̀ orin yìí òun náà ni ìpè lẹ́yìn ìgbà tí ọmọ ànábì ádámà tó wálé ayé olúwa sì ti gbé àdéhùn pẹ̀lú ẹ̀ kó tó wáyé ìpè tẹ̀ bá délé ayé kí lẹ́ẹ̀ máa ṣe àdéhùn yìí òun náà ni àwọn òjíṣẹ́ ni wọ́n tún wá kà mọ́lẹ̀ iṣẹ́ táwọn òjíṣẹ́ wa ṣe òun náà ni láti wá kan àdéhùn yìí mọ́lẹ̀ ẹni tọ́lọ́ bá fi ṣèkò ń gẹ́ ní kété tó bá ti gbọ́rọ̀ àwọn òjíṣẹ́ yóò rí kó ṣe déédéé ìpìlẹ̀ dáadáa tó wà lórí ẹ̀ ó jẹ́ pé ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run àbí yẹn bá gbọ́ alukur'an làákàyè ò ní takò làákàyè ò ní takò pápá jùlọ ẹni tó bá ṣẹ́kù lórí ìpìlẹ̀ dáadáa tí ń bọ̀ tí ń bá bọ̀ tí è ṣe pé ìpìlẹ̀ yẹn ó ti yí àbó ti yẹ̀ àbí ìpìlẹ̀ yẹn ó ti dàrú àbó ti bó ti. gbogbo ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ tó wà nù tíra yóò máa ṣe déédéé ìpìlẹ̀ tí ẹrú ń bábọ̀ náà ni látọ̀dọ̀ ọlọ́run wọ́n ní eléyìí òun ní kókó ní táwọn òjíṣẹ́ ọlọ́run táwọn àṣẹ láyé láti wá ta ọmọ ènìyàn lólobó láti wá rán létí bíza al lórí àdéhùn pilẹ̀ pé ẹ má gbàgbé o ọmọ ènìyàn ẹ ti gbé àdéhùn o lọ́dọ̀ ọlọ́run wípé tẹ́ bá délé ayé ẹ ní ṣe nǹkan ní àfẹ̀sìn òdodo àwọn òjíṣẹ́ ìrántí ọ̀dà gẹ́gẹ́ bí ìṣe nǹkan lọ́tún ẹ̀rí tẹ̀jìdídán tẹ̀jìdídán láhù wà ìkọ́mọ́tú. بحجة الله البالغة عليهم kó lè máa jẹ́ ọ̀tún kó lè máa tún jẹ́ ìrántí fún ọmọ ànábì ádámà ká sì lè jẹ́ sábàbí wípé ẹ láwíjàre mọ́ ò níwájú ọlọ́run kókó sọmárì ìgbédìde àwọn òjíṣẹ́ òun náà lélẹ́yìí alḥujjatul baligha àdéhùn tó dé ògóńgó kó lè wá jẹ́ ẹ̀rí jẹ́nu èso lọ́mọ ènìyàn lórí. tọ́ àwọn òjíṣẹ́ nǹkan tán wá ṣe náà ni at-tabshiru wal-inzar kálí wàá fọmọ ènìyàn ní ròdùnú ẹ tó bá ṣe eré ká sì wàá ṣèkìlọ̀ ẹ tó bá ṣe bá ní ìyà ń bẹ o ẹ̀san ń bẹ o ẹ̀san bẹ̀ o gbogbo eléyìí ìró dùnú ni wọ́n bẹ fẹ́ni tó bá ṣiṣẹ́ rí pẹ̀lú àforíjì yóò ra àforíjì olúwa yóò rí ọ̀nà olúwa tó bá dúró tó sì pé àdéhùn yìí tí ó sì já àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba níyàn ó tẹ̀lé wọn ọgbà àwọn lódodo olùmọ́wá ní gbogbo eléyìí ẹsẹ̀ǹsì àwọn òjíṣẹ́ àti tẹ́ra kọ́mọ ènìyàn má bàa láwùjọ àríjọ àlùkìyàmà ni wọ́n mú àwọn oríṣiríṣi àyà wa nínú alukur'an àti wá de ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ àti wá kan ọ̀rọ̀ yìí má etí kó lè mọ̀ pé iṣẹ́ táwọn òjíṣẹ́ wa ṣe ni oríṣiríṣi àyà lòdùmọ̀ wá mú wá omi ń tó ní ṣe pẹ̀lú àwọn òjíṣẹ́ lápapọ̀ omi ń tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad nìkan ìjíṣẹ́ nínú ẹ̀ àyà tó wà nù suratu An-Nisa rúpáyà nìkan náà ni a fi àdáadó lónìí. Olúwa ní inna awhayna ilayka kama awhayna ila Nuhin wan nabiyyina min ba'di. Olúwa ní àwọn ọlọ́run náà la sọ wáyé aránṣẹ́ sí wa nábì gẹ́gẹ́ bá a ṣe ránṣẹ́ sínú tó wọn nábì yìí náà mi bàdé àtàwọn ànábì míì tuntun wáyé lẹ́yìn núhù aránṣẹ́ sí wọ agbé asọwọ́ àyíkalẹ̀ fún ọ kí wọn náà máa fi jíṣẹ́ ìwọ́kọ́lá àkọ́kọ́ o àti rán núhù náà yàtọ̀ sí núhù àwọn ọ̀gọ̀rọ̀ ànábì ọlọ́run ọba tó wá lẹ́yìn núhù gbogbo wọn la àyíkalẹ̀ fún un. ظواني وأوحينا إلى إبراهيم أسواي كلف إبراهيم وإسماعيل النبي إسماعيل وإسحاق النبي إسحاق ويعقوب أتي يعقوب والأسباط أتعوتم قني أسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان gbogbo àwọn ànábì ọlọ́run ọba ìran ní gbogbo wọn pátá la sọ wá àyíkalẹ̀ fún wa á tẹ́yiná dáúdá zabura kọ́dà ànábì dáúdá àtúnfún ní zabur tíra tiẹ̀ nu tàtún gbélé lọ́wọ́ pé kó tún máa fi jíṣẹ́ kọ́ máa kà á fáwọn bàní ìsàráyìlà olúwa wa ní rúṣúlẹ́ń gbogbo àwọn tá a kà yìí òjíṣẹ́ ni wọ́n jẹ́ àrán wọn sẹ́ni mo bá ṣe rí i ká lè máa fún ọmọ ènìyàn ní ro dùnnú ẹni tó bá ṣe é rí kó lè yóò gbà foríjìn yóò ra foríjìn yóò sì rí ọ̀nà ọ̀rọ̀ wọn mú ń lérí yìí ká sì lè kìlọ̀ fẹni tí bá ń ṣe lọ́nà míì tí ń ṣe lọ́nà ọ̀tọ̀ wípé hey abọ́ rẹ̀ rí o ìyá ń bẹ fẹni tí ò gbọ́rọ̀ lè aláyẹkúnná ní nasi ala Allahi hujjatun ba'da ar-rusul olúwa ní àṣẹlẹ̀ yìí kọ́mọ̀ bá sí àwùjáre fọ́ọ̀mù ènìyàn lórí Allah níjọ́ alkiyama ọmọ ènìyàn mọ̀ ní àgbàdá àgbọ́ àrántímọ̀ ààrẹ nìkankan a ìtọ́ ẹ̀ka ṣe tó wà ní kọ́mọ̀ bá sírú ẹ̀ wa kana azizan hakima dájú ọba Allah ọba tó gbọ̀ngbọ̀n ọba sí ni. ọwọ́ àná suratu nisa láti one sixty three to one sixty five eléyìí ni àkọ́kọ́ àyà tí olùmọ́wá mú wá láti fi ṣàlàyé pé àdéhùn tá à ń bá bọ̀ látọ̀dọ̀ ọlọ́run àwọn òjíṣẹ́ wọn tún wá rán wa létí kókó náà ní kọ́mọ́sáwùjáre fọ́ọ̀mù ènìyàn níwájú lórí ọlọ́run bá ń kókó sì ni pé káwọn òjíṣẹ́ yìí kan wá rán wa létí kan wá fún wa ní ròdùnnú ẹni bá ṣe eré yọ̀gbáre ẹni bá sì ṣe lọ́nà míì yóò gba ìtọ́tọ́ sí níwájú ọlọ́run pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu bíbá iná ni a tún dúró a mọ̀ tẹ̀síwájú lórí àwọn iṣẹ́ orin tí olùmọ̀ wa ń ṣàlàyé yìí nípa kókó táwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n wá ṣe láyé bákan náà tíra tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ pàápàá jùlọ alukur'an ìwé tí ó máa bẹ tíra tí ó máa bẹ títí òfìgbà táyé bá ń bẹ ẹ̀rí alukoran ọ̀rọ̀ padà wá lórí ẹ̀ lórí ẹ̀ṣà tí ń bẹ fún tíra yìí láyà tí hilba pẹ̀lú ń bẹ ènìyàn lè yí wàlà min khalfi ọwọ́ bàjẹ́ ò lè kàn án àwọn yẹn gbìyànjú wọ́n gbìyànjú àwọn ẹni bí láti fi nǹkan kan alukurani ṣùgbọ́n àdéhùn ọlọ́run ni pé kò sí ọwọ́ bàjẹ́ kan ò lè kàn ẹ̀rí ọlọ́run ọba ló ṣọ́ òun ló sì sọ kalẹ̀ inshàlá ta'ala ẹ̀rí àwọn àlàyé tó máa wáyé lórí àwọn ẹ̀ṣà tí ń bẹ fáru Qur'an lórí gbogbo àwọn tírà tó ti ṣíwájú kí ni kókó àwọn òjíṣẹ́ kí sì ni kókó tọ́lọ́run ọba fi sọ tírà kalẹ̀ lábẹ́ eléyìí òun náà ni olùmọ̀ wa láti ń pè àkíyèsí sí i. والله تعالى أعلى وأعلم اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام